يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته والتابعين له بالإحسان إلى يوم الدين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba wa ọba tí ó dá wa ọba náà lọ́ba tí a fún à ń fi títóbi ọlọ́run ọba àáfin bẹ ọlọ́run ìjòkó wa nírọ̀lẹ́ yìí kọ́lọ̀ mọ́sàlẹ́sẹ́ ní ìjòkó tí ọlọ́run bá tẹ́wọ́ gbà lọ́wọ́ wa gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wá fi sílé ọlọ́mọdé aburú ọba lílọ bíbọ̀ wa kọ́lọ̀ mọ́sàlẹ́sẹ́ ọmọ jẹ́ ìtẹ́ ọmọ yọ ọlọ́run ọba nú kọ́lọ̀ mọ́sàlẹ́sẹ́ gba ìjòkó náà lẹ́sẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. العين هي سهم تخرج من نفس الحاسد والمعجب نحو المحسود والمعين تصيبه تارة وتخطئه تارة إن صادفته لا وقاية له أثرت فيه وإن صادفته محصنا له أثر فيه أدب لك الله مباوة لكن تعدد برفع مباوة العين وأضرارها في الإنسان وجود àti àwọn ìnira tí máa ń kó bá ọmọ èèyàn àti àwọn àrà tó júbọ ń dá nínú ìgbésí ayé ọmọ èèyàn àti àwọn àmì tá a máa rí tá a fi mọ̀ pé ojú ti wọnilá àwọn nǹkan tí máa ń fà tí máa jẹ́ kójú ọwọ́ èèyàn la ọ̀nà àbáyọ kọ́ má ba wọnilá àbí tó bá wọnilá tán bóun ló ṣe kúrò lára ẹni níta fẹ́ gbéyàwó ní ẹni o láàrin bíi forty minutes pẹ̀lú ìyọ̀ǹda kọ́lọ́mùsà ìbánisẹ́rọ̀ ẹ̀yọ́ màyá mi ẹ̀jẹ̀ akọ́lọ̀ lè mọ̀ pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim laqad khalaqnal insana fi kabad ọlọ́run bá ní ọmọ èèyàn mọ̀ dá wọn sínú wàhálà kò sẹ́yìn èèyàn kan tí ó wà láyé tí ò ní máa bá wàhálà kan yìí níjọba tó kú náà a rí pé wàhálà náà ni ó pa bọ́bá wá jẹ́ nire yóò lè sinmi nù sàárè bọ́bá jẹ́ nubú yóò tún lè bẹ̀rẹ̀ wàhálà mi ìdààmú ayé eréṣiríṣi ni àdánwò ayé eréṣiríṣi ni àmìwò ayé eréṣiríṣi ni ìgbánimọ̀ ṣẹ̀tọ́n ọ̀nà eréṣiríṣi ọ̀kan bẹ̀ la fẹ́ júwe eléyìí yàtọ̀ sí àṣàṣì ojú ẹ̀yọ́ miami wọ́n fẹ́ sàṣìyàn wọ́n sàn kankan jọ ní náà pè ní àṣà àṣàṣí wọ́n wà pàápọ̀ wọn ẹni ọba wù wọ́n síbẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run yóò sì máa àmì eléyìí tá a fẹ́ sàlàyé yìí eléyìí kọjá pé wọ́n ń wọ́pọ̀ mi lọ́dọ̀ pé wọ́n lọ lè ra nǹkan wọn pàápọ̀ wọ́n rí nǹkan mọ́nú omi wọ́n rí mọ́tẹ́kù sáré eléyìí kọjá pé wọ́n sùn kan rọ̀ ọkọjá pé wọ́n rí nǹkan eléyìí kọjá ọ̀fọ̀ ojú lásán náà ni kí wọ́n kàn wòyàn báyìí ìní tí tó ń tọ̀ wọ́n bá ti ń rò nínú ẹ̀mí rẹ̀ pé ó máa ṣẹlẹ̀ síyàn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run yóò sì máa ṣẹlẹ̀ èèyàn méjì ni máa wá wòyàn àlìjànú àtọ́mọ èèyàn àbí ní nǹkan méjì àlìjànú àtọ́mọ èèyàn ọmọ èèyàn á máa ranjú mọ̀ yàrá yóò sì ro èrò nínú ẹ̀mí yóò sì máa ṣẹ́ mọ̀ yàrá àlìjànú tààrí òun lọ́wọ́ burú jù sọ́rọ́ àrùn òun náà máa wò wá táàmù wò wá nǹkan ó sì máa nǹkan ó sì máa bàjẹ́ nínú ara nínú dúkìá àti ní tètè fura pé àlìjànú lọ́ra jùmọ̀ ẹ̀yọ́ màá nínú ẹ̀sìn àlàáyìnú ẹ̀rí ojú táwọn ìyá sáhàmù ìyí máa ń jáde ọfà kan ni tí máa ń jáde láti abẹ́ni tó jẹ́ pé kọ̀pẹ̀ gan rẹ àmọ́ orí ara rẹ ọjọ́ lójú ọyà lẹ́nu kọ̀wá náà ti dárúkọ ọlọ́run ọba èso ọ̀wá gba ọfà méjèèjì yìí yẹ́wà lọ lè kí ìbò ara ẹni tí wọ́n wò nígbà míì bọ́ bá dé ara ẹni tí wọ́n wò tó bá bá ìsọ ọlọ́run láre askar irisisi àwọn àyà ìsọ tá a padà mẹ́nubà bíi ojú yẹn bá ti ń débẹ̀ yóò sì parẹ́ máa la kò sì ní ṣe ní kankan àmọ́ tó bá bá tó bá ní polongo tó bá ní mt tí ò sí nǹkan kan lára ẹ̀ kò sí ìsọ́kan lára ẹ̀ yóò fi dára àrà tó bá wà nínú ẹni tó wù ú ti dá irú nì òun náà ni èso wọn dá lára ẹ̀ bí ọfà yẹn bá ti jáde àwọn àṣetáni tó wà ní kàràkàrà àwọn ọba ọfà yẹn lọ wọn wà lọ lè wọlé sọ́ńtọ̀ òun la èrò ẹni tó wò yẹn wọ́n bá jẹ́ pé kọ́ dákú ni yọ dákú tó bá jẹ́ pé kiri ọmọ fọ ni eré ọmọ fọ tó bá jẹ́ pé kíni ọmọ arún ni ìní ọmọ arún tó bá ní kó kú ni ó sì kú pẹ̀lú ìyọ̀dá ọlọ́run. alìlè làáyé ní hakíka ìjẹ́ ojú ẹ̀rọ màyá mi yóò bá ní ojú bá sọ ya mo ní aṣọ nìkan kọ́ ojú ń fa bàtà àyà ojú ń fa fìlà àyà ojú ń sọ aṣọ oyé tó níye lérí a sì bàjẹ́ ojú a máa wọnú mọ́tò yóò sì lọ́ọ̀kì ojú wa wọlé ilé ìwòsàn ní pẹ́ẹ́tì ìwó ọmọ kékeré tójú wò ó sì lè má dàgbà látara ojú ó lè má sọ kátikati ojú táwí òdodo ni ọwà alukurani fi nílẹ̀ kó súnà fi rìnlẹ̀ awa wà àwọn àfa àpanupọ̀ lérè fọ́ wà ìṣẹ̀lẹ̀ ayé gan ibi ń jóyè wá pé ń bẹ ìsì ń na ẹjẹ́ àkọ́kọ́ lọ́nu súnà òjísọ́lá Muhammad sallallahu alaihi wasallam nítorí ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ òbíì yọ́ máa wá táà ní magbé ti wá àmọ́lọ́hún sáà náà mùsùlùmí ẹni tó bá wọn ò ní padà sọ́dọ̀ tani ọ̀dọ̀ ọlọ́run anabi muhammad sallallahu alaihi wa sallam abdullahi bin abbas oníjọ kan ọlọ́run ń jòkólẹ̀ ọlọ́run anabi sọ pé ẹ̀yin sahaba alaayinu haku ojú òdodo ni o wàláwù káàna ṣéhùn sáábì kọlùkọ́dàrì tó bá jẹ́ pé nǹkan kan bẹ tí máa ń gbáwájú kádàrọ̀ ọlọ́run ọba ni lásàbàkátò àìnù ojú ìbágbáwájú kádàrọ̀ ọlọ́run àmọ́ kò lè ṣe kiri kò lè gbáwájú ẹ̀ kátó nǹkan kan bẹ tó lè gba wájú kádàrà aláàní ojú ni ọba gba wájú kádàrà ìbá máa ibi ó lágbára dé ìbá máa bà nǹkan jẹ́ tí ò sínú kádàrà àmọ́ o kádàrà gba wájú ẹ̀ ìtumọ̀ ẹni pé gbogbo ẹni ojú bá wọ̀ la tó dára burúkú lára rẹ̀ ó ti wà nú kádàrà pé nǹkan wọn ṣe tẹ́lẹ̀ náà ni ọlọ́run wá lo ojú rẹ̀ sábàbí fún un bóyá ṣe lásídẹ́ǹtì náà tí aṣọ rẹ̀ ọ̀ya ojúlé òyìn náà téèyàn ní wọ́sọ̀ délé bẹ́yẹn sí lásídẹ́ǹtì pẹ̀lú mọ́tò oyé pẹ̀lú kádàrà ọlọ́run wọ́n lè ràn bí mọ́tò tí ó sì ní délé bí wọ́n sì ń yọ jígà tí wọ́n máa ń wọlé tí wọ́n ní ojú ọ̀nà jẹ sẹ́gbẹ́ àdáwò ni nígbà míì ilé òwò ojú ló ṣe wo ẹ̀rẹ̀ ẹlòmíì tí ó lásídẹ́ǹtì tí gbogbo ara tó dọ̀lọ̀ tẹ́lẹ̀ tí ó wà dárọ̀ ṣe rí bí mọ́tò ṣe sọ darọ ni nígbà míì kò ní jẹ́ mọ́tò ojú ni ó wò ló ṣe darọ kọlọmọsá ìsọ níbẹ̀ o ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Jabir bin Abdullah ó ní anabi sọ pé akthar man yamutu min ummati ba'da qada'i Allahi wa qadarihi bil ayn bil anfas aw bil anfus wọn làdé sàlá ní tọ́ba dìgbẹ̀yìn ayé ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n máa ṣokùnfà kú fọ́pọ̀lọpọ̀ àwọn ìjọ mi àwọn tí wọ́n máa kú nípasẹ̀ wọn rájú mọ́ wọn yóò sì sùn kò sì ní jímọ̀ adéṣà anábì sallallahu anábì sallallahu alaihi wasallam níjọ́ kan anábì wọ ọ̀dọ̀ ya wa umu salama anábì ní umu salama kí ló ṣe ọmọ yìí wàrà ajá àríyá tàn fi wọ́n yìí àsọ́fà anábì wá rí ọmọ kékeré kan ọmọ bí ọdún méjì mẹ́ta anábì rí pé ibì kan ti pọ́n ní ibi ẹ̀kẹ́ rẹ̀ báyìí anábì ní ìsẹ́dùkú làhà ẹ̀ tètè ṣàdúrà fọ́mọ yìí ó ẹ tètè sádọ́ lọ́hùn fún o fàyín nàbí ha nàzọ́ra àdìjẹ̀nu burúkú kan tó kọjá lẹ́gbẹ̀ẹ́ yín sí ó ti ranjúmọ́ o ó sì ti ń lapa lára rẹ̀ ẹ rí pé ẹ̀gbẹ́ ibì kan ti ń pọ́n nínú ojú ẹ̀ ní yóò kú nù ànábì ni ẹ tètè sàdúrà Imam al-Bagawi ó ní asafatu ìṣọ́bàtún min nazaratil jinn ó ní tí wọ́n pè ní sáfà tá ànábì lóhùn orí ní eh, páríkẹ́ ọmọ kékeré yìí ó ní ojú àlìjànú tó ń ranjú mọ́ ìlápá rẹ̀ òun náà la rí lẹ́kẹ̀ẹ́ ọmọ yẹn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn ẹni tó mẹ́rin kan sí wa ojúsẹ́lá muhammad sallallahu alayhi wa sallam adábìnrin aláìlú ẹ̀rí ojú tòdìkìlò rọ́dù làlùkọ́bùrọ̀ pẹ̀lú kádàrà ọlọ́run sẹ́lá muhammad sallallahu alayhi wa sallam adábìnrin aláìlú ojú tòdìkìlò rọ́dù làlùkọ́bùrọ̀ ọmọ èèyàn tí ó rìn lọ báyìí tí ń rìn lọ báyìí wọ́n sì ránjú ma wọ́n sì bò mọ́lẹ̀ kílò tó sùn ànábì lọ sọ bẹ́ẹ̀ o wọ́n kàn wò báyìí kò sí ní sun lọ ayé jọ látara ojú ẹ̀yìn ọ̀yá mi ọ̀rọ̀ kí bẹ́ẹ̀ yọ́ máa lọ yọ́ jáde léṣù máa lọ báyìí kí wọ́n sàṣí o ẹnìkan náà lọ́kàn wò ládùúgbò gbẹ̀dúfì bìrọ̀lẹ́ wọ́n ní ẹ̀mọ̀ bọ̀ wá kírun síra anábìnrin wal jamal al-kidra ẹ̀yẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ rànkúmí tí wọ́n máa lọ báyìí rànkúmí tó yá yìí dáadáa látara pé ojú wo tí wọ́n bá fẹ́ pa rànkúmí ẹyọ kan nínú àwọn rànkúmí tó wà nílẹ̀ lọ́wọ́ rọ̀lẹ́ anábìnrin èyí tí wọ́n wò ní yóò sì sọ ọ́ di ẹni tí wọ́n máa bẹ́nu sásùn lọ́wọ́ alẹ́ kí ni anábìnrin sọ fún ọ ojú máa ń ṣe kí ni ojú máa ń pààyàn ọlọ́mọ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ẹjá lọ náà Al-Qur'an al-Karim bá wa Allah subhanahu wa ta'ala ó fi rinlẹ̀ fún wa pé àwọn ẹlẹ́gàn ojú ni wọ́n máa fi rí ìkẹ́ látara bẹ́ẹ̀ wọ́n máa wá pẹ́gàn ọlọ́wọ́n bá ní kul a'udhu bi rabbil falaq ìrẹ́ ànábì máa fi níwàsọ̀ èmi ọlọ́wọ́n bá ti mọ̀ sí sẹ́mà min sharri ma khalaq níbi aburú tí mo dá wàmí sáré fáà tí kì ní ìdá wa kọba àti níbi aburú òru wàmí sáré na fáátá ti fi lẹ́hún kọ́dì tí mi wà sọ níbi aburú àwọn tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí tí wọ́n dì àwọn obìnrin kan ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wàmí sáré ha sí dín ní ìdá máa fi mi wà sọ níbi aburú àwọn tí wọ́n ń wo ni nígbà tí wọ́n bá ń rajú mọ́ ni hasidin àwọn tí wọ́n ń pẹ̀gàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ sẹ́ẹ̀rẹ́ ni tó ranjú mọ́ nǹkan nǹkan òun dá lójú ọmọ aranjúmọ́ tí ọba dá kò ní ṣe kíní kò ní aranjúmọ́ bọ́bá tí wọ́n aranjúmọ́ tán tó ní ibú ìjọ ọmọ wà náà ni pé bí nǹkan òun ṣe jẹ́ tòun kó sì má ti ẹni yìí náà ayé alákọ̀ọ́kọ́ mi ayé alákejì ọlọ́run sọ fún ànábì sàlọ́sàlọ́ ó ní wọ́n yẹ káàdùn lọ́sí iná káfàrú làyùsìlẹ̀kú náà kàbí him bí abùsọ́ọ̀rì ni wọ́n fẹ́ fojú wọn sán ọmọlẹ̀ eré ànábì lámà sami ọdúnríkẹ́rọ nígbà tí wọ́n rí pọ́n sọ̀rọ̀ ọlọ́run wọ́yẹ kúlú ináwó lamajinun wọ́n máa wá sọ pé wèrè ní nítorí ọmọ pé wọ́n wèrè ni pé wọ́n ti ranjú ranjú ojú wọn lápá wọ́n wá sọ di wèrè wèrè ya wèrè wa ma huwa illa zikrun lil alamin ọlọ́wọ́ bá ní máa sọ ọlọ́run kankan òní sí ọ́ ìrántí àwọn ọlọ́wọ́ bá ní ó sì mú káàkiri gbogbo àgbáńláyé abdullahi ibn abbas ó ní láyé ìsìnkú náà bí àbùsọ́rì ayà yẹn ó ní túmọ̀ ẹ̀dí pé ń lo ìnú nàkà wọ́n máa ran júmọ́ bí àbùsọ́rì yìí yá àṣàdún nàkà lẹ́ni tí ń pẹ̀gàn rẹ̀ ẹni tí ń pẹ̀gàn yẹn ọmọ anabi wa yakub aleyhi salatu wa salam nígbà tí èèyàn tí yàn mú ní ibi tọ́wà àwọn ọmọ rẹ̀ mọ́kànkàlá àwọn ọba kan ní méjìlá àwọn ọmọ rẹ̀ wọ́n ní yusufu kó mẹ́ ọkọ̀ àwọn mọ́kànlá àbí tọ̀ àwọn ọmọ rẹ̀ mọ́kànkàlá yìí wọ́n ló ní èèyàn ti mú ẹ wá lọ cairo ẹ lọ egypt ẹ wá lọ lè gba oúnjẹ wá tá a máa jẹ wọ́n lọ́ba kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń mú yàn ló jẹ nígbà táwọn mọ́kànlá tí wọ́n jáde lé báyìí anábì Yakuba ní ẹwà ẹpadà wá ni wọ́n ṣe padà dé wa qala ya baniya ọlọ́run sọ́nù kọ́rán ni ó ọlọ́run bá ní anábì Yakub ó lẹ́yìn ọmọ mi ẹ̀yìn ọmọ la tadkhulu min babi wahidin tẹ́ẹ̀bà wọlé sáàfin bí ẹ ti gbóúnjẹ ẹ máa gbójú ọ̀nà kan náà wọlé gbogbo ní o wadkhulu min abwabin mutafarriqa tọ́ ọba fẹ́ wọlé káwọn kan gba ojú ọ̀nà òkè káwọn kan gba ojú ọ̀nà àsàlẹ̀ káwọn kan gba ojú ọ̀nà àárín káwọn kan gba ojú ọ̀nà tẹ̀gbẹ́ yìí ẹ má wọlé papọ̀ o. wà máa obìnrin àǹkó mi nàlá ní ṣe yìí ìbálòpá ni ó ṣe yín ìlágbára kan kí wọ́n ṣe yín o àmọ́ ẹ má gba ojú ọ̀nà kan náà wọlé ìdánlẹ̀ hukumu illa lillah ìdájọ́ ọlọ́run bá ti ń bẹ mo gbára lọ́lọ́run àmọ́ má gbàgbé kan náà wọlé mo gbára lọ́lọ́run wà á lẹ ìfàlìyàtọ̀wọ́ kẹ́lí mútawọ́ kí lóòlù gbogbo ẹnjọba gbára lé nǹkan àlè ọlọ́run ní kọ́ ya gbára lé o bí ọba fẹ́ sọ̀kò àwọn àlùfẹ́sìn wọ́n ní kí ló dé tànàbí Yakubu ní ká má gba ojú ọ̀nà kan náà wọlé wọ́n ní gbogbo àwọn mọ́kọ̀ọ̀kan láì ní wọ́n yá ìdí bíi pé kò sẹ́ni tí ò rí kan nu wọn tí ò ní wọlé kejì nítorí só nìkan náà ni wọ́n lọ náà ló tún lé lẹ́yìn náà wọ́n ní tèyí tí ń bọ̀ náà ọmọ ẹ̀ náà tún tọ̀hún náà ọlọ́mọ ẹ̀ náà tún ọ̀kan nínú wọn odidi fámìlì kan ò rí wẹ̀ bí ànábì Yakubu wa bí wọn léra wọn gbogbo wọn ni wọ́n wá yáàyè ànábì Yakubu ni ẹ bá gbàgbé kan wọlé o bẹ́ẹ̀ bá gbàgbé kan wọlé ojú òfò kọ́ sí i ẹ̀yin màyá mi ọgbàdà àbẹ́ ọgbàdà al-akhadh bil asbab lẹ́yìn ìgbà tó bá gbára lọ́lọ́run tó wá sọ́ra rẹ̀ ó tó wá ní ikima nígbà nẹ́bí lọ Madina tí ó gbára lọ́lọ́run níbo lọ́sàájú nínú kòtò al-akhadh bil asbab kọ́ lọ gbára lọ́lọ́run kọ́ ma wá fọ́ máa ṣe fáàrí ẹjáde sí wọn aládùúgbò kan mọ̀ pé mìíràn fi máa sá wọ́n gbà aládùúgbò ìgbé mìíràn lọ́mọ kojú oyé wọn pé àwọn náà lọ́mọ lamẹ́ríkà à ń bọ̀ wá bẹ́ẹ̀ ìṣòro ayé eréṣiríṣi bí wọn bá ti kéwú tí ò kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yóò máa rọ́ọ̀lù bá bu àyà kò sì ní mà ẹ̀yọ́ màyá mi ànábìyà bú wa lóhùn gbára tọ́lọ́hùn síbẹ̀síbẹ̀ náà kọ́ oníkọ́mọ̀ gba ojú kan náà wọlé àwọn náà lókè gbogbo yín àtìyàwó àtọkọ gbogbo yín wá dáadọ́ àkàrà kan náà àgáàkaná wọ́wọ́ aláàkọ́ gbogbo ọmọ àtìyàwó asọ̀kaná gbogbo ìdá ẹ̀yìn ni wọ́n máa fi ń ṣe ìrànwò nílùú yìí ẹ̀yìn náà ti sọ fún agbẹ́mà wò ní kọ́dà bábìlì mufassirin anna yakuba khashi alayhi an tusiba mul'ayn li'annahu dhawu jamalin wa yahti hasana àwọn alfẹ́sìn wọ́n lọ́rọ̀ yóò dàrú àwọn mufassirun àwọn afáàtàn túmọ̀ al wọ́n ní Yakuba yìí ń bẹ̀rù lórí wọn kí wọ́n máa ránjú máa wọn ọmọ rẹ̀ ni lófin ní kí wọ́n gba ọ̀tọ̀ọ̀tọ̀ wọlé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ká gbà wọlé tọ́lọ̀ fún gbogbo wọn ní ẹwà tó pọ̀ èèyàn màyá mi nínú ẹ̀sìn wa ṣe rí ojú ó ti wá ti pẹ́ ẹ̀rí fún àdébùwà Muhammadu ti dé sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ wọ́n lè anábíwá ibrahim aleyhisalatu wasalam wọ́n tọ́wọ́ ti jí láàrọ̀ báyìí yóò ní ismail wọ́n bí ishaq wọ́n bí yóò wá sọ fún wọn pé àwọn irun kò bá bí kálímátì láàyè tá a mà mo fi agbára ọlọ́run ọba mo fi wọ́ sọ ọ́ kúrò níbi ṣèitán min kulli ṣèitán wàhámà àtàwọn ẹranko burúkú wà min kulli àyínì láàmà mo fi ọlọ́run ọba wọ́ sọ ọ́ níbi aburú ojú tí máa ń nínú gbèsè ayé ni anabi Ibrahim ń jí báyìí Ishaq àti Ismail yóò pè wọn yóò ṣe àdúrà yìí fún wọn. Ata àwọn ọmọ ànábì ọlọ́run wọn ọ̀bọ́gbò mi ojú àwọn ọmọ ànábì ọlọ́run ìwọ wá ń lo ayé ọwá ń lò ó ọkàn rò pé ayé náà kò jù báyìí náà lọ ó ju bó ṣe wò lọ àmọ́ ò ní sóògùn òògùn òògùn tí ń lọ lè fẹjú ayé sun ayé ẹni tó dáyé ló ṣe kí ni lọ́ọ̀lẹ̀ lè fẹjú ayé sun ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa wakana rasulullah sallallahu alaihi wasallam wani sunna ya nabi náà máa ṣe asana tunse ọmọ fatima wọn ni gbogbo àtàwọn méjì bá ti déwájú ànábì báyìí ànábì ó gbọ́ wọlé wọn lérí ànábì ó ní ọyẹ́ tó kún máa bí kalimati láì táàmà min kulli shaytani wa hama wa min kulli aini láàmà bá ànábì ibrahim ṣe máa wí wọn náà máa wí bẹ́ẹ̀ asana tunse ní àwọn náà ti jẹ́ èèyàn láyé bí ìsáàkì àti ismail ti jẹ́ èèyàn láyé náà ẹ̀yọ́ miami wọ́n níjọ́ kan arábìnrin kan N'ile lárúbáwá arábìnrin yẹn medical doctor yìí ó wá fẹ́ ṣe conference fún àwọn obìnrin láti jí wọ́n mọ importance of breastfeeding ipe bóòlù àṣẹ máa ń fún ọmọ lọ́yàn ọ̀nà táà máa ń gbà fún ọmọ lọ́yàn àti ipa tí ọyàn máa ń kó nínú ìgbésí ayé ọmọ ẹni ó wá ṣèdánilẹ́kọ̀ọ́ yìí fún wọn ìgbà tí wọ́n ń ṣe lọ́wọ́ ọ wá sọ fún àwọn obìnrin tó ń bẹ̀ pé ọmọ yìí bó ṣe wà yín sí bí ọmọ ọdún mélòó ní báyìí ó ní kò tó ní bó ṣe wà ọdún méjì ló fún lọ́yàn tó mọ̀ fún ní kankan míì lẹ́yìn ọyàn ẹ wá wò bó ṣe ọpọlọ rẹ̀ pé lọ lọ bó ṣe wà ẹran tẹgbẹ́ rẹ lọ bọ́mọ yìí ṣe wáyé àṣé bó ṣe sóò ọmọ sí àwọn tí wọ́n wà ní conference àtàdáwò ti dé lọ́mọṣà ìsọ ní mẹ́ọ̀lọ́ àwọn èèyàn kó conference tí wọ́n lọ tán ló sì gbé báàgì rẹ̀ ọ̀yá baby let's go bọ́mọ sí paralyze àwọn àǹfààní eléyìí kò sí ìrújú ń bẹ̀ àìnù ni. ojú ọkọjá ńlọjà gígé anọdé ra anọdé gún kankan à ń o ẹ̀yin tẹ́jọ wà lọ́fíìsì tẹ́jọ wà ládùúgbò tẹ́jọ wà nílé tẹ́gbé tẹ́jọ wà mọ́sáàsì náà ni o wọn ò ní lọ ní ń gbé o lára rẹ̀ ń gbé rìn ní ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀ ẹ̀jọ̀ pàdé ní mọ́tò mọ́tò bọ́ọ̀sì mọ́tò bọ́ọ̀lù ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wọ́n ní arákùnrin kan ọlọ́dẹ kí àwọn fúlàní wọ́n ti wá mọ arákùnrin yẹn pé arákùnrin yìí ní gbogbo gbà tọ́ba ti wò kán dáadáa báyìí nǹkan wọn máa ń bàjẹ́ ni lọ́ba yàtọ̀ àwọn fúlàní ó lóun fẹ́ mu wàrà ah làwọn ní arákùnrin yìí mọ̀ tún délé ni ó lóun mu wàrà o bó láwọn àṣẹ báyìí nàbà lóbi fún wàrà nàbà gbé fún ni wọ́n sọ fún wọn pé wàrà yìí mà dágbọ́ màálù wo ló lẹ fún wàrà yìí lábẹ́ nínú àwọn màálù tó nílẹ̀ làwọn bá wò pé ẹ̀dá fún wọn láwọn mọ̀já dára ẹ̀wọ́n tó gbogbo adé fún ọ ní tó mọ gbogbo tó máa béèrè fún màálù tí tọ́jú ọ̀dà màálù tí ọ̀gbádùn tí ó ti rù ẹ́ ẹ́ wọ́n á lọ lè fi hàn pé òun náà nì òun nílẹ̀ fún wàrà tó dá yìí mẹ́ wàrà yìí dá gan eré iná ló ti fún yín alhamdulillah sábàlọ wọ́n ní àti màálù tí wọ́n fi hàn àti màálù tí wọ́n fún wàrà ń bẹ̀ méjèèjì kankan sọ ayé náà méjèèjì àyínú ni ó ti wà ní kádàrà ọlọ́run pé màálù méjèèjì ó kù bí ọ̀wá náà tẹ́lẹ̀ náà wọ́n kù jọ náà tẹ́lẹ̀ àmọ́ sábàbí kí ni sábàbí àyínú ojú ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wa wọ́n ní wọ́n pẹ̀ nìkan náà ọrọ̀ wàtò ibùdó sùbẹ́ẹ̀ ọrọ̀ ọmọ sùbẹ́ẹ̀ rí ọlọ́mọ ọkùnrin kan ọwọ́sọ fún aṣọ náà ó fi lára ara rẹ̀ a ti máa ti bá àwọn ọmọ àwọn fẹ́ lọ bí wedding àti wọ́n fẹ́ lọ bí nemi ìpè à kó ẹ̀kàfílà wọ́n fẹ́ kó múra gbogbo àwọn tó bá wà ń bẹ̀ kọ́ máa dá wọn lọ́rùn ni kí wọ́n mọ̀ pé a rà so beautiful orí wa lọ́ba múra fọ́mọ yìí ọba lọ́dọ̀ Al-Walid ibn Abdul Malik ọ̀kan nínú àwọn ọba nìwọ̀n náà àti Walidi àìnù ni nígbà tó mọ̀ yìí ọlọ́ọ̀kan ni wọ́n sọ fún bàbá rẹ̀ pé ayu gulami haza aha irú ọmọ wọn lẹ́yìn tí wọ́n lọ bí wà ayu siyabin hazihi aha aṣọ ìlágbáwó aṣọ tọ́wọ́ ní lágbáwó mẹ́nà kan bá ti gbé kìnnìkan tọ́wọ́ lágbá yá àtìdì sọ fún kọ́mọ sọ máa ń ṣàláwó tàbárakàlá nítọ́ lágbáwó ní lágbá mọ́ni o tí ọba tètè wí nǹkan kan á padà sọ ń dá máa wí tábúrò obìnrin ṣẹlẹ̀ torí èsù kò sí ń tọ́kápá rẹ̀ lẹ́yìn àdúrà kò sí ń tọ́kápá èsù lẹ́yìn kí ni jama lẹ́yìn àdúrà wọ́n ní nígbàtí wọ́n sọ̀rọ̀ tán abdulmaliki tí wọ́n ń tún ọmọ yìí wò pé ọ̀sùlọ́mọ̀ ah, rẹ̀ náà ni ìyàwó tọ̀hún náà ló bí fún àbí ẹlòmí fọ́dà ah, tọ̀hún náà nìta ibi wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́ jù ta ọmọ bá rí okùn tí wọ́n ta okùn táwọn ọmọ kéèké máa fi ń ṣeré tí wọ́n ta lọ́ba lọ́bẹ̀ bàbá òwẹ̀ ó bá pa okùn fún rẹ̀ ó pa okùn báyìí wíríwírí wíríwírí lọ́ba dé wúrí ó sì kán lọ́rùn ọrùn kán lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo tí ń sọ yìí àgbà wíì látọ̀dọ̀ àwọn àfa àwọn àtọ́jà àwọn àfa súnà àwọn ni wọ́n ń pa àwọn àkàrí fún ọ. ọlọ́mọsẹ̀ ẹ̀sọ́ ní kọ̀ọ̀kan wọn wọn ní ká máa wọ sọ fọmọ wọn sì ní ká máa wọ bàtà fọmọ náà wì àmọ́ díẹ̀ díẹ̀ mọ́nà gbogbo owó rẹ̀ gbogbo owó rẹ̀ mọ́nà tán lérí bàtà mọ́nà tán lérí gèlè lérí ìsìlá ayọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa wọ́n ní kẹfíyàtọ̀ ìṣọ́ọ̀bà báwo ni ojú ìṣe máa wá bàǹkan jẹ́ nínú ara wọ́n ní tí máa ń ṣẹlẹ̀ ni pé ẹni tí ó wo ni nítorí bá ti rò lẹ́mìí àṣetáàní kálukú la àbí tí wọ́n pè ní kọ̀ọ̀yìn àwọn àṣetáàní tó ń bẹ kàràkàrà wọ́n wá gbé èyí tó wà nínú ara rẹ pé kí ló ní ṣẹlẹ̀ sí ibi ń wò wọ́n wá sọ fáwọn àjẹ̀nú tó wà ń kàràkàrà pé tó rí mọ́tò yẹn ó kí ló ní kó ṣẹlẹ̀ sárábìnrin yẹn ó ní ọ̀yá yìí púpọ̀ ni òun ọ̀fẹ́ kó o àmọ́ kó máa wa tọ́ kó máa da tọ́ nìkan náà kí wọ́n lápá kan máa gbé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kan lóṣù mẹ́rin yìí tó bá ti rò lẹ́mìí òun náà ní ọ̀sán fáli jànú yẹn àwọn ìjànú burúkú yẹn wọ́n wà lọ́ọ́ ṣe nǹkan yẹn nínú ara ẹni tí wọ́n wò àwọn àlùfáà wa wọ́n ní ìdí ń jó ọdún náà lákòó parí èsù náà ń pè bẹ́ẹ̀ iṣẹ́ èsù ni ìbá nǹkan jẹ́ ṣètàn ni wọ́n ní àtibáàbò wa wọ́n ní kíni máa wá fà tí àwọn èèyàn ti máa ń wo nǹkan tí ó sì máa bàjẹ́ alákọ̀ọ́kọ́ ṣíbdẹ́tùl àdáwà ti di sàkìsì màáyì kéèyàn máa bá ẹni tí oore ń bẹ lára rẹ̀ ṣọ̀tá kí oore ọwọ́ rẹ̀ kọ́ máa bíyàn nú ipe kí ló dé tí ọ̀jẹ́ tèmi tó lè jẹ́ tiẹ̀ kò sẹ́nì kankan tó náà ó tún ní fún wa tí ò ní lẹ́nìkan ti lorú ẹ̀ ipò tó wà kí ló dé tí ò jẹ́ mi bí ọba jẹ́ aládùúgbò yóò sì jẹ́nu ẹbí yóò sì jẹ́nu ẹbí yóò jẹ́nu ọ̀rẹ́ yóò jẹ́nu ọ̀rẹ́ yóò jẹ́nu àwọn tẹ́ẹ̀jọ ń bẹ níbi iṣẹ́ àbí tẹ́ẹ̀jọ ń bẹ nílùú kan náà àmọ́pẹ́ nìkan bẹ yóò máa wá bẹ nínú orí ọlọ́run kọ̀ níṣẹ́ nìkan tí ó máa ronú kóore wọ́n bàjẹ́ kò sóńtọ̀ òun yáyé kọ́ lọ lè máa dájú pé gbogbo ìgbà tí bá ti ń da fún ọ tó bá ti ń lágbèga tó bá ti ní promotion mọ̀ pé àwọn tá a wí ti wà ọ̀rẹ́ dì nítorí automatically bọ́ bá ti da fún ọ làwọn ò dé tí ọba da fún ọ níwọ̀n ní wá àbíta náà ọ̀fẹ́ kọ́ da fún tó bá ti ní ọlọ́run jọ da fún ìtumọ̀ ni pé owó lè ti fa àwọn awágọ̀ nǹkan wá àwọn owó ìlàwọn ọ̀tá tí wọ́n máa ń retí zawal nẹ́ẹ̀mà kí ìdẹ̀ra ọlọ́run bá ti ń bẹ lára yẹn kọ́ bàjẹ́ àbí kọ́ mọ̀ sí mọ́ lára yẹn àwọn àlùfáà wọn ní alákọ̀ọ́kọ́ nù ẹni bá ti wá ẹni ń bẹ láyé tí ọlọ́run ọba tó bá ti sóore fún wọn ní kó tètè máa ṣàdúrà kó dúró má ba oore jẹ́ wo wọn ní àkọ́kọ́ ńtọ́kọ́ dá ọ̀kan náà wọn àlùfáà wa ó ní àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n kọ́kọ́ ṣẹ̀ lókè sámà ó ní ẹ̀ṣẹ̀ ìlara ni ọlọ́run ní kí ànábì ah, ọlọ́run ní káwọn màláíkà àti ìbìlísù kan fẹ́rẹ́ kalẹ̀ fún anabi adam tó ṣùgbọ́n ní òun òfin kalẹ̀ alákùtà ní ẹ́ mìnárì wà alákùtà wù mìtì èmi ò fẹ́rí kalẹ̀ bó ń sá fẹ́rí kalẹ̀ ọdẹ mi látara iná ọdọ àwọn látara rẹ̀ fún èsù sọ fọlọ pé òun jù lọ <laughs> ìlara ni lóòótọ́ ẹ̀yin lẹ́kọ́ dé àmọ́ òun ní ọmọ ọjọ́ ga yín ló ti jẹ́ pé bọ́mọ bá dìde nu ẹbí má bínú ẹ o tí wọ́n náà bá fẹ́ ro orí láyé o ọlọ́run ní ọlẹ́ kótó gbé fún àbúrò nígbà tó yóò sọ lábúrò ńlẹ̀ kótó gbé fẹ́gbọ̀n yóò sì rí ọ̀rẹ́ rẹ ńlẹ̀ kótó gbà lọ́wọ́ rẹ kótó gbé fún ọ ẹni tó rí ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ́ máa ṣe àwọn sẹ́ni tí ò ní ẹni tó ní kọ́ máa pẹ́ gan-an ẹni tí ò ní kọ́ máa pẹ́ gan-an ẹni tó ní àwọn olùfọ́ àwọn àwọn ní lé ilẹ̀ náà kọ́ ní sọ́mọ́ ni àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n kọ́kọ́ ṣẹ̀ lérí ilẹ̀ ábílà àti ábílà ni ìlara náà ẹni bá ti lára yẹn bọ́ bá yorùbá yìí kọ́lẹ̀ lómi à pé ẹ òun ò ní nǹkan aṣọ kan tó ń wọ ọ̀rọ̀ náà lòun tó tún fọ̀ wọn ò bínú aṣọ ńgbà mí ìwọ gangan kó o sì ń bẹ láyé gangan ní bí wọn nú nítorí o tí ì kú láti jọ wọn pàdé ọ̀nkọ́dà wọn ni àá ah, ah, ẹ sì ń bẹ láyé nìsín kò tí ì kú ìlara yìí ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam àfáà kan ní wàlá àtẹkùn ha ti dànù àhàdànù àlàní àmì ó ní àrùn kan ní ní kéèyàn máa lára ó ní má lára àwọn èèyàn o oore tí ń bẹ lára oore tẹnìkejì náà gbàkádàrá fún má lára má lára nìkan o sálílá àlẹ́bí àtọ̀ òyò tí ká sálílá àlẹ́bí àtọ̀ òyò tí ká ó ní ọlọ́run ọba tó fún un ọlọ́run ọba ni rìn ní kò béèrè tiẹ̀ náà lọ́wọ́ ẹ̀ bó ṣe fún un ni ó tún kù lọ́wọ́ ẹ̀ yóò fún wọn náà àwọn àlùfáà ní ẹni bá ní ìlara tó ilé wo orí èrò burúkú tó wà nú ẹ̀mí o <laughs> yóò ṣẹ̀mí ni ẹ̀ láwọn àfi àfi tónítọ̀ wọn bá jẹ́ ni tí wọ́n ṣàtìkáàbù